ṣebí sport tẹni ẹ sọ fún mi pé wà ibẹ̀ náà lẹ́wà má ò rí máa débẹ̀ ń sin wá gbé ẹ má wọrí dà mo ti bọ̀. ó ṣèrè mi. ló wà lè ṣe ká ọ ṣe dẹ. ṣùdẹ̀ ṣó pé ọkọ ẹ máa wà òkè pẹ̀lú plan náà for me to stay here for some time. Urala, look at my face and read my lips. èèyàn dáadáa ní Olúwayẹmí sí tèmi ò ní problem rárá bó o gbé bí o kò náà ní nǹkan kan bó o gbé bí o kò tún kan lára ẹ̀. Life is easy ṣórí wọ́n ló kàn máa ṣorí kan fún mi ṣé mo rí feel free feel at home be relaxed lóòótọ́ yes there you can stay here for as long as you wish. Thank you. Oshikoni, I'm very grateful. It's okay, dear so jẹ́ ká wọlé àbí fi jẹ́ ká wọlé kó fẹ́ kó fẹ́ ṣe lọ hmm. fẹ́. Um, honestly mi ò really ní problem pẹ̀lú pé kí ọ̀rẹ́ ẹ̀ máa gbé lọ́dọ̀ wa ń bí tìyẹn náà ní kókó tó bá ti tẹ́ ẹ lọ́rùn ó ti tẹ́ ẹ náà lọ́rùn nìyẹn because your happiness is what matters to me sure baby ìgbọ́dọ̀ tí wọ́n ń gé ojú bí mùsùn báyìí mm, bèbí ẹnu iṣẹ́ mo wà ó ṣé ìyẹn wá jẹ́ bí bribe ní ìgbìmọ̀ wa. obìnrin mi yẹn wá mo fẹ́ sàn fún lábẹ́ aṣọ. ok work wait nǹkan tó fẹ́ sọ yẹn. iṣẹ́ lílé ìlọ. ẹ̀yin mọ̀ pé bribe ni mo wọ̀. iṣẹ́ lílé ìlọ. ah ó fẹ́ tàwọn ọgbà ìwúrí kọ́ wọ́n jáde báyìí náà ní kóòtù wáyé o. ẹ pẹ̀lẹ́ wọn. ẹ ṣe. ó yẹ lẹ́yìn ẹ̀ńjọ́ oúnjẹ. yes ẹ ṣe. ẹ pẹ̀lẹ́ yàrá yín kọ́ sí sí ẹ̀ ń gbádùn. Mm, very nice place mo like ẹ ṣe. ẹ má bínú ẹ má bínú ibi kékeré tí a forí pamọ́ sí lélẹ́yìí o you know you didn't ní pílà tó ń náà ló yá. mo láì kiri báyìí kò ń ṣe bí kékeré it's a very nice place. ọ̀rọ̀ sísọ oúnjẹ jẹ màdà bẹ́ẹ̀ méjì you jẹ. sorry mother. I'm not bínú wa ẹ ti bínú ẹ má bínú you know every opportunity to start again shouldn't be toiled with grab it. You understand? I'm trying my best. Um, Nifemi, thank you very much. I don't know what I'll do without you. A lot, girl. I doubt it. Lati Kekiri, you've always been there for me, and I really appreciate you. Thank you. You're welcome. mo mọ̀ pé ó máa le pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́run àti àtìlẹyìn àwa náà I believe that everything will normalize. ẹ ṣe ẹ ṣe kan. It's okay. It's okay. kí tó jáde máa drop check fún nífẹ̀mí so ọjọ́ máa lọ sí boutique you get everything you need everything you need. gbọ́ gbọ́ gbọ́ gbọ́ gbọ́ kí ni gbọ́ kí ni. nǹkan tí mo jọ àti sọ ni pé mo ṣì lè máa wọ àwọn nǹkan nífẹ̀ẹ́ mi for now i mean i'm not that big àwọn aṣọ ilé size mi iye mi kò lè bẹ̀. yes wàhálà tiẹ̀. ó dàbí pé ẹjọ mọ̀ sí kí ni ẹ ti sọ tẹ́lẹ̀. àjọ mọ̀ sí èrò ọkàn ọkọ mi ni ó kàn ìyá mi gbọ́ ni àjọ mọ̀ sí o. ṣé mo dúpẹ́ so grateful thank you very much ọlọ́run àmà pèsè fún yín èyí ṣáná ní gbogbo ohun tó dára àmì rẹ. èèwọ̀ ni tèmi tó ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ọwọ́ ìyàwó mi olólùfẹ́ mi ẹni bí ọkàn mi the sweetest thing in my life ọwọ́ ẹni kò ti dúpẹ́. Fẹ́mi. ẹ ṣe it's okay ẹ ṣe Don't don't tó ti Mm-hmm. <laughs> cash over that Christmas mo fẹ́. bí ẹ wọ́n báyìí àwọn blouse ẹ máa ń lọ àwọn blouse wọn ẹ jẹ́ kó wo lè mà ẹ máa máa ìfẹ́ look at this simple and unique. yeah, yeah. I like this. Mo má dára ẹ láàmú bẹ́ẹ̀ wọ́n ti fún mi láwọn nǹkan tí mo fẹ́ ń bí rẹ̀. Ẹ̀wọ̀n ìyá wele. Èyí dínà wẹ̀ lélẹ́yìí. Ẹ jẹ́ kí n bá wọn wá àwọn blouse go. mo dáwọ́ eléyìí. dinner well eléyìí and it's a small size. Hey, let me help her for my glasses on my life. ẹ jẹ́ kí wọ́n kọ́ try mi jí ẹ̀ náà. ẹ kì í fún yín ní mi mo ní amulet kó má kọ̀ jẹ́. náà ah, mi ń wọ́rọ̀ ẹ̀ mi ń wọ́rọ̀ ẹ̀ fẹ́ yẹn. lọ sí ìdílé nǹkan. Okay. I check the name. My mind is good. Come on, and eh, eh, try, eh, try. Let me try this Are you sure? Yes. Eléyìí báyìí. Àwọn ìfẹ́ kò tó heavy I just want to have simple words. I test àwọn ẹ̀sìn tó bá yín wà wọ̀n mí sílẹ̀. understand? Ẹ jọ, madam, bó ni mo lè fi Okay, go on Thank you. Ẹ kọ́ wọ ọ̀rọ̀ èmi ò kàn láìkẹ́ ẹ̀mí ó lókè àwọn ètò mú yẹn ó look too simple ní tèmi torí ẹ simple yẹn náà máa ń fine madam eh, ó máa ń fine ẹlòmíì ò láìkó máa múra jìjìjì ṣé yìí lọ tá a fẹ́ jáde ńkọ́ ọ̀tọ̀ nìyẹn ọ̀tọ̀ nìyẹn ó máa ní àwọn ó máa ní àwọn eh. outing dress náà. No, but I know the body. So I'm in love with I I like this top. wow. I like this <laughs> top. Ah! Wow! Very simple. and <laughs> ah, nice. And ah, nice. Ẹ wá bàtà ìsìn náà. Yeah, àǹtí tó máa jìnlẹ̀ fún mi. Bẹ́ẹ̀ni o. <laughs> Wow, it's very colorful. I like it. Wow. Yeah, beautiful. Look at this. Try this. Hmm. I like pearls. Ah, oh my gosh. And then you see person in London. Mm fi ọ̀rọ̀ London sílẹ̀ this is Nigeria okay. Femi, thank you. You're welcome, my love. Thank you. I really appreciate it. You don't have to mention it. I you like know what? it. Anything. For you. <laughs> yes, dear. Thank you. Let me pay for you. Shall I get good? No, like nothing. Super, super, three tops. We village mall. ẹ ẹ láì sí kan ni yóò máa ṣàṣọ yẹn No fún mi yóò máa kó má kàn Small size. ní big size ẹ lálàá ni. rárá mà. wúrà. ẹ gbà mí ta ni mò ń wò yìí. wúrà. má. am I dreaming. ẹ má gbọ́n wa. o ti wà nàìjíríà. bẹ́ẹ̀ ni mà. o ò dẹ̀ béèrè mi mi rí ẹ o ò wá sílé ọ̀dọ̀ mi. nífẹ̀ẹ́. this is very strange. It's so strange to me. Ah, ah. àǹtí mi nǹkan tó ṣẹlẹ̀ bí mo ṣe wálé yẹn ló fà á. but ṣé èmi ṣe é tẹ́lẹ̀. rárá mà ẹ ṣe mí mà o. kí ló wá dé fún tó yọjú sẹ́gbọ́n ẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ tí mo fi wálé yẹn gbogbo ìtìjú yẹn náà ló jẹ́ kí n kọ farapamọ́. nífẹ̀ẹ́ mi kí ló wá ṣe ń bí. àwa rí ọ̀rẹ́ wa lédè ọ̀rẹ́ wa kan báyìí. bó lè wá lọ ilé là ń lọ yẹ kọ́kọ́ lọ mú fóònù mi láti gba nọ́mbà mi. bíi two weeks ago kọ́ ọmọ yìí báyìí sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni mà. a fóònù ó yá tẹ nọ́mbà yìí sí báyìí. ẹ̀ẹ́ nífẹ̀ẹ́ mi ò try o ṣe bó máa ń rí mi. ẹ mọ̀ nífẹ̀ẹ́ ló dé sí. bẹ́ẹ̀ ni mà ọ̀dọ̀ ẹni mo dé sí mà. sit down gbọ́n ni máa rí ẹ. máa pè yín lálẹ́ ìta bá ti dé lọ́wọ́. kó pè mí o. máa pè mí. pè mí o. èmi àti ẹ ò ní jà mí ìdẹ́mọ tó ṣe fẹ́ rí mi o. ẹ má bínú mà. ó dáa. ó dáa ọ̀ mà. kú iṣẹ́. nífẹ̀ẹ́ mi ni mà. nífẹ̀ẹ́ mi. bẹ́ẹ̀ ni mà. iṣẹ́ kú iṣẹ́. náà sọ̀rọ̀ torí ẹ̀ mo ṣe dákẹ́ máa. àǹtí mi kò rí bẹ́ẹ̀ ṣe ń sọ yìí nǹkan ò rí bẹ́ẹ̀ ṣe ń sọ yìí. mo fẹ́ dá yín lóhùn bọ́ yes ma. rárá ma nǹkan ò rí bẹ́ẹ̀ ṣe ń sọ yìí kò ṣe bóyá ìṣẹ̀lẹ̀ lẹ́ ṣe ń sọ yìí ẹ̀ mọ nǹkan tójú mi rí àǹtí mi. bẹ́ẹ̀ ni mà ọ̀dọ́ nífẹ̀ẹ́ mi bẹ́ẹ̀ ni mà mi ò disturb ẹ nílé ẹ she's okay with màá wá mo ti gbọ́ àǹtí mi màá wá. yes ma all right ma ó dàbọ̀ ma. hmm mi ṣáà láì gbogbo orí ìgbọ̀n báyìí ọkọ̀ máa máa sọ̀rọ̀ sí yàn máa sọ̀rọ̀ sí yàn bẹ́ẹ̀ ni pọ́nmọ kékeré léèyàn ah, owó ti pè mí o. kí ló ṣẹlẹ̀. ṣé bá àǹtí mi ni wọ́n bá yẹn bá mi sọ̀rọ̀ lórí fóònù bẹ́ẹ̀ pọ́nmọ kékeré ni mi wọ́n dẹ̀ ń bú mi báyìí wọ́n kàn ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ ṣáá ni ṣé ọmọ tèmi náà go through ni ṣé ọmọ bí mo ṣe dèrò nàìjíríà ni. Ah, ah wá tèkè ìzí mi sórí nǹkan tó yẹ káwọn ṣe gẹ́gẹ́ bí ipò tán wà sí ẹbí ìyàwó náà ṣe yẹn ìwọ ló máa farabalẹ̀ ló máa ń bó ṣe máa ṣàlàyé ara ẹ tó máa yé wọn. wọn ò jẹ́ kí n ṣàlàyé náà tí mo ṣe fẹ́ sọ̀rọ̀ lọ́ní àwọn sọ̀rọ̀ èmi ń gbọ́ àwọn lẹ́nu èmi ń gbọ́ àwọn lẹ́nu ṣé bí tọ́pàṣà àti sọ tiwọn ṣe bí wọ́n lè tèmi náà explain ara mi ọkàn ń bú mi lọ ní tiwọn. mi gan tọmọ ẹbí jàre mo tiẹ̀ fẹ́ wàhálà fún láì fún mi rárá. pé kí n ṣe ṣòṣèlú ó yá jẹ àjẹun àbẹ́mi ló ń bá jà. mo ò bá jẹ jàre wò ó ń tẹ̀ tí lose appetite mi just give it there i'll come back and eat jọ̀ ńkọ́. àlàáfíà ọmọ. ẹ bá mi lẹ́nu oúnjẹ wá jẹun. Ah, ẹ gbà fèrè. àti mi ti tó ńkọ́. ó wà nílé. ó pẹ́ tí mo rí yẹn sẹ̀. díẹ̀ tiẹ̀ pé kí lẹ máa mu. mi ò òkè. àbó ah, tẹ̀ jẹ́ sọ́ọ̀. nínú lẹ́yìn ló ti wà wọ́n òkè. ti tó àbíkú bá wà. ìṣòwò òkè. wọ́n kọ̀ òde. mi ìjẹ oúnjẹ ilé kan. ti tó wàá jẹ́ nú ẹ̀ máa bò wọ́n kọ̀ ìwọ náà jẹ́ yàrá bá mi jàre. rárá o wọn kì í ni. títọ́. máa mọ́ mi. kàn. iye ó mà kàn. tí mo rà. ọ̀hún ẹ̀kújọ mẹ́ta. ó tún kọ́ pé ìlú sí o fine. Ah, ah. àǹtí mà ti dé kẹ́ ceo ao eh, team natural. ẹ wà fún mi. <laughs> how are you. i'm fine. ǹ hm, ṣàṣọwọ́ jẹ́jẹ́. That's great. Tito, lọ mú drink for fún wa fáwọn àǹtí ẹ̀. Ok. Ah, ah. Ewu ti tó o. Sísí ti dé o. Ó ga fún mi. Ó ga fún mi. Nífẹ̀ẹ́. Ìní sọ̀rọ̀ ìní sọ̀rọ̀ ìní sọ̀rọ̀ ṣọwọ́n ṣọwọ́n pé gbogbo tó ń ṣe ọ̀dà. Àǹtí mi tí mo ṣe dé tó bá ló yé mi fúnra àbúrò mi pa kíkúrò mi ní UK àti padà sí Nàìjíríà yìí in ìwà tí ẹ yí ṣé èèyàn ń ní ọkọ lé kó máa fi ọwọ́ rọ kù sọ́nà olọ́kọ́lé wọ́n á fi ọwọ́ báyìí òfin wúlẹ̀ it's not right wúrà omi èmi àti ẹ̀sẹ̀ ìlú. Okay, ma. Dìde já lọ. Ìjẹ́ máa she went to Arasha? Uh, ah, yes. Uh, obviously, obviously, I can see. You are such a good dancer. Oh, thank you. Eh, ìwọ ti ẹ̀ mọ ọjọ́ ń tiẹ̀, òòjọ́ ọ̀rẹ́. Àwọn náà dẹ̀ mọ ọjọ́ ọ̀ ẹ kó òun mojo. ń tìjú, ó mọ ọjọ́. Kí ló ń jó? Kò sí nǹkan tó mọ ọjọ́, ẹlẹ́sẹ̀ òsì méjì ni. Ìkó ah, tó lọ Nice one. Hello. Yeah. Welcome. Keep dancing. That's it. Enjoy yourself. Enjoy. Welcome. Don't stop, Downstairs. sàlẹ̀ tó ń ju gbogbo ẹ̀ tó ń ju gbogbo ẹ̀ tó ń ju gbogbo ẹ̀ ní à ẹ̀yin ń jó. ẹ̀ ń dá yẹn lóhùn ó mà lóhùn wà bọ́ọ̀dù nínú ilé mi o ló bá mú tó tà ń sè ló bá mú tó. ọ̀rẹ́ wà bọ́ọ̀dù. nǹkan tó sọ nìyẹn wà bọ́ọ̀dù. nínú ó wà bọ́ọ̀dù nínú ilé mi. nǹkan tó sọ nìyẹn o nǹkan tó sọ fẹ́mi nìyẹn o. no no no no that shouldn't happen in my house now. bá a lè ṣe fẹ́ wà bọ́ọ̀dù nínú ilé mi tí club kún gbogbo tí clubs wà everywhere kí la ṣe pẹ̀lú tútù tẹ̀wọ́n ojú yẹn gan kó tẹ̀ lọ lọ stretch legs ẹ̀ ní club. ọ̀rọ̀ wúrọ̀ lálẹ́ yìí ká tó lè lè sọ lè mú ẹ̀wọ́ ẹ̀wọ́ ṣe ń kẹ́ kẹ́ kí n bá ń gbóúnjẹ ń jẹ. ọ̀rẹ́ ìyàwó mi ni jẹ́ kí n kà fún. wúrọ̀ yìí ká tó tẹ́ sọ́ ọ ẹbí mi mi mi mi mọ̀kọ́ tó mi mọ̀kọ́ tó ń gbénu ẹ̀ mi mọ̀kọ́ tó ń ṣe mi mọ̀kọ́ tó wà lẹ́nu ẹ̀kọ́ tó fẹ́ sọ báyìí. tó máa ń sun mí náà ràn yín náà nìyẹn. fine i'm all ears. wọ́n fẹ́ fọwọ́ ẹ ṣàkóbá fún mi ni you need to believe me mi ìmọ̀ kankan pa ẹ̀ sẹ́ẹ̀tì lásán ni àkóbá ló fẹ́ fi ṣe fún mi. are you sure. i'm very sure bọ̀dá mi ẹ believe me ẹ ní láti gbà mí gbọ́ mi ìmọ̀ kankan pa ẹ̀ you need to trust me èmi náà dẹ̀ ti kọ́ gbọ́n ìwé ò lè ṣẹlẹ̀ mọ́. Hmm. it's difficult to trust you. I'm finding it very difficult to even believe you. But you máa sọ here now. This is the third job in one year. Third job iṣẹ́ said nínú ọdún kan school náà kan seven years seven solid years for a course of four years. I'm sorry. Sorry for your life. I'm sorry. I'm Abẹ́mi. Ah, I'm sorry. I ah, keep saying it. I'm sorry. Ẹ má bínú. Kí lẹ́tọ́ fẹ́ lè ṣe? Ẹ má bínú kò lè ṣẹlẹ̀ mọ́. ṣẹlẹ̀ ló ti sọ ni èyí ló ti sọ àmì ni ni àbí ta ló ń gbójúmọ́. okay ṣe give me the last opportunity. ah òjò láti sọ fún mi last opportunity ẹ̀ lélẹ̀. nonsense. Oh. oh my god. Come on, baby. There you go. Yeah. Valeu. I'm tired. No, no, no, no, no, no, no. I'm really. Are you serious? I'm really, really, really. Like seriously? Really, really tired. yeah. Baby. Ah. Uh, getting very comfortable around me. Like seriously? <laughs> That's me for you. That's like a wow, I'm sweating. Can you help me get my glass? Follow? Yes, please. Thank you. But well, you have your own drink. I seriously. Well, you have your drink. I Have okay, go ahead. Have a taste. But I can't drink that much. Huh? Eh? Why? Ah, no. I love this. Mm. Like, seriously. I that's why we are everything. Bon bébé, bon madame. Attends. Elle. I'll miss you. I'll miss you too. Tètè máa lọ, má jẹ́ kí lè o fẹ́ lọ àbí <laughs> o yẹ mẹ́rin lọ́pẹ́ mi náà dúró bọ́tẹ́ má lọ má lọ sí ìlú. Eh? Is that a woman? Woman? Which woman? Woman? dress. No, come on now, come on, come on, enter. Let's go home now. Come on, enter. I will go. It's okay, it's okay. Okay, it's okay. Emma, she, ṣe ìyọnu, don't worry, thank you very much. Fọkànlẹ́sọ àti. Ẹ má worry, ṣebí nílẹ̀ ń lọ. Eh. Ẹ jẹ́ àmàlà. Fọkànlẹ́sọ yẹn. bí fọkànláṣà tó wà ń nǹkan tó rí yẹn nǹkan tó rí yẹn ó ní reason. ó ní reason so nítorí pé ọ̀rẹ́ mi ò bímọ fún yín àbí so you are tired of waiting ẹ ti ń bẹ́ kiri. it's not it's not that now it's just that see I, i'm just begging you. Huh. Yeah, sorry. please it, it's not. ọ̀rọ̀ yín ti yé mi ẹ má wulẹ̀ sọ̀rọ̀ jù kọ́tẹ́ ẹ fẹ́ sọ mo ti mọ̀ i don't have to tell her daddy promise. Please. Wúrà. òkè lóhun ni màá ti ń ṣó bọ̀ bí mo ṣe rí eh. ọkùnrin yẹn sí ni ẹ̀rọ ní kí n wọlé káwọn jọ mi bí àwùjọ dé. ibi tó sloppy mẹ́ẹ̀ tó ṣe ló ń free yẹn so èmi ń bọ̀ wá ní kíkọ òun náà ti fẹ́ délé fún wa ní kí n gbé. ẹ ṣe òkè mi sí. náà ló gbọ́dọ̀ ṣe wọlé. àbí. mo ti dé. well honestly you see o o o kàn sí yà mí lẹ́nu ṣá. wípé kí ni ẹ. bó kí n mo rò pé báyọ̀ àti sọ fún nífẹ̀ẹ́ mi ni. mo ṣe máa sọ fún ṣé mo fẹ́ múnú ẹ̀dùn ni àbí mo fẹ́ bà á nínú jẹ́ everybody kọ́ ló máa ronú bẹ́ẹ̀ ṣá. well bẹ́ẹ̀mi ṣe ń ronú tèmi kọ́ nìyẹn mo kì í ṣe nǹkan tó máa ń báyàn nínú jẹ́ tó máa dá ogbe ọkàn fún nǹkan tó máa ń mú níyànjú ni máa ń ṣe. you know you, you're such a nice person. yes i know <laughs> i know. so <clears throat> what's up kí ni reason to ṣe invite me hospital. i want to strike a deal with you. deal. yes. irú deal wo ni. Sherry àtìgbà tí mo ti rí yín pẹ̀lú woman yẹn i mean that woman mo ti wonder pé kí lẹ̀ ń ṣe kí lẹ̀ ń wá káàkiri i mean that woman is below my friend i know my friend she's homely she's nice she's a good cook she's pretty and i'm sure she's good in bed <laughs> so mo wò pé kí ló lè sùn yín dérú kọ bẹ́ẹ̀. èṣù lọ oh yeah right èṣù ni gbogbo yín máa ń parọ́ mọ́ ọkùnrin ah èṣù kọ́kọ́kọ́ ọmọ lẹ̀ ń wá ó yé mi bàjẹ́bàjẹ́ ó yé mi gan ọmọ lẹ̀ wá débẹ̀ yẹn. wúrà ọ̀la o get me o get me gan um, well you see it's not entirely my fault kì í ṣe bí èmi náà ẹjọ́ ti tèmi ni it's my fault. I've not said that. Well, you see, it's not entirely my fault. Ìmọ̀ àwọn èèyàn ni mo tẹ̀lé. Jìbọ́lá, mi ò lè ṣe. Ẹ̀gbọ́n mi, báwo lè ṣe ń sáwọn ìgbà yẹn? Ṣé rí ó lé tòótọ́ o? Ṣùgbọ́n máa try ni. Gbọ́dọ̀ tó yẹ náà sọ náà olóòlù tó ní kí n try kò easy. Oh my goodness. Ẹ̀gbọ́n ẹ sọ fún mi kí ni kò easy ń ẹ má sọ fún pé kò easy rárá ṣé wọn tá à ń sọ yìí ó ní bó ṣe máa ń ṣe ẹ kàn máa ní láti apply wisdom mi. wisdom. yes. how. ṣe rí irú nǹkan tí mò ń sọ yìí tó bá ṣẹlẹ̀ báyìí ó ní wọn àgbàlagbà ṣe máa ń dẹ́gbọ́n sí i. wọ́n sọ nǹkan tó máa sọ kó yé fẹ̀rọ̀ sábẹ́ àwọn ṣe kí ló dùn. ọ̀la ń kọ́. wà á yà ah, kí ló dé. thank god ṣe rí so nítorí ìyẹn lẹ ṣe wá ń ṣe àgbèrè. that is harsh àgbèrè àgbèrè àgbèrè kọ́ àgbèrè kọ́ ló ń pè yẹn. kí ni ká wá pè ìtẹ̀sẹ̀ yẹn. ìgbìyànjú ni you know i'm just trying to make attempt to hmm. okay fine tí a bá sọ pé gbìyànjú ni i accept orí ìgbìyànjú yẹn gan-an lèmi náà wá dúró lẹ́sìn i am ready to assist. I'm going to bear you a child on one condition that you drop that woman and never go back to her again. What? Wuraola, Iwo. So you actually brought me here to ask me out? Ẹ gbà mí. Kò máa séyàn You to. Oh, she she torí mo ti wo àṣírí mi ń You now want to capitalize on that opportunity to blackmail me? No, no, no, and no. I will not do that to my wife because it's not fair. Thank but you. I'm ah, only trying to help. Mr. Yemisi. Really? mama. hey, you're welcome. Yeah. was it? How was your day? I hope your day was peaceful. Okay, that was really nice. <laughs> Come in. <laughs> sọ́kàn mo kàn ní kí n try àti shake it off at least make myself happy that's all I didn't expect that to máa bí mi. you know what mi ò bínú bó ìgbọ́dọ̀ gbogbo ṣe ń jó tẹ̀ ṣe àbúrò ọkọ mi ni nínú ilé ọkọ mi mi ò bí láti bẹ̀kẹ̀ àwọn ìṣòro má bínú. I wasn't doing anything. I was only trying to make myself happy. It's okay. It's okay. It's okay. It's okay. It's Maybe we should go to Zoom, but I don't like it, okay? Ah. <sighs> Whatever. It's okay. I am, um, except if you want me to do one. Irú à, kí ló ń ṣàánú wa will do. àkọ́lé sọ pé òdùnjúlé lọ náà ní ṣùgbọ́n hmm, ọ̀rẹ́ ẹ̀ náà ni wọ́n lọ bínú. Ẹ̀yin náà bad. Kò bá èmi ló máa determine èwo ló bad I will bá dẹ̀ sí. But I must confess you, okay. You too kọ́tà dẹ̀ ṣe ò dá o kọ́tà ṣe ò dá o ṣe mọ̀ pé kọ́tà ṣe ò dá o. mi ò yà ó dà ó dà ó dà ó dà ó dà kọ́tà ṣe dà o. Rọ̀lá. Rọ̀lá. Kí ló ṣe é? láti gbà wo wọn ò dé wá sanwó kún fún mi. mi ò fẹ́ ti sùn. àbúṣàwọ̀ náà pọ̀ bọ́lẹ̀ látàárọ̀. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ jọ́sí relax jẹ́ kí n pè é bí a nurse kọ́ àti abami check ẹ̀ pẹ̀lẹ́ tẹ̀ sọ̀rọ̀ ẹ̀ pẹ̀lẹ́. Mm. ṣé bàbá wa wà ní. ẹ ṣe. Mm. no no this way pẹ̀lẹ́ rẹ̀ mm. this way jẹ́ kí n lọ bẹ́ẹ̀ gbé jẹ wá. Are you serious? ṣé mo jèèyàn tó ń ṣeré ni ṣé mo jèèyàn tó ń ṣeré àbọ̀kọ lòún dání yẹn ni. ó kọ ó strange sí mi ni. ó strange sí ẹ ṣé mo sọ sọ sọ sọ sọ nínú ilé yìí ò gbọ́ mo sọ títí títí ó tọ́ sí wọn fún àwọn olóyún. Oh no now, eh? No now. But how can how, how, how can Wura be so stupid? Mi ò mọ̀ I don't know ṣe more. mọ̀. Mi ò sọ́ra dalẹ̀ màá màá bèrè lọ́wọ́ dèjì. wàá bèrè lọ́wọ́ dèjì ṣé kò tó wàá bèrè lọ́wọ́ dèjì àbí kò rò kọ́tà máa ṣe sínsìnsìn ó máa ti ṣe ni wàá bèrè lọ́wọ́ dèjì àbí kí ló máa ṣe sí. ẹ kí ló máa ṣe kí ni mo fẹ́ ṣe sí ẹ àti kìíní àti kejì wọn kò sílẹ̀ tó ń sọmọdé nu wọn. oh that's your take. wọ́n kí ló fẹ́ kí n ṣe náà. kí ni mo fẹ́ kó ṣe àbí kí ni mo fẹ́ kó ṣe ṣé kò tó máa sọ nìyẹn kí ewu ọgbẹ́ kókó kì nǹkan tó ń ṣe ò dáa mo mọ̀. ìwọ náà mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa. nǹkan tó ń ṣe ò dáa ó jẹ́ ká máa ní sùúrù ẹ̀kọ́ gbígbóná ń fẹ́ sùúrù kó má bàa bóni láhùn àwọn àgbàdo tún bọ̀ wọ́n ní òkun ìwọ lóru ká wà lóru já ní sùúrù. mi ò mọ nǹkan tí wúrà wá ṣe irú nǹkan báyìí fún nílé ọkọ tèmi. Eh? kí ni wúrà wá ṣe ń lulẹ̀ ọkọ mi wúrà dé gbéra lé títí títí títí títí àbúrò dẹ̀ fún lóyún. Ah! dájúdájú tójú bá pa fírí ó lè ṣe pẹ̀lú ọ̀gàn. kí ló dé. kí ni ẹ. ah kí ló tó pọ̀ bẹ́ẹ̀ yẹn. o kí ni iná ni nǹkan tá sọ iná ni kì í ṣe nǹkan tó kéré náà ah! bó kàn ṣe wá sí mi ó kàn ṣe kì láyà mi mo ti ṣe sọgbẹ́ látẹ̀ kan báyìí wọ́n ayẹmọ́ kò ṣe kì kì kì yá dèjì wúrà no no it's ridiculous àbí ah, ṣe kò pààyàn lẹ́rìn àṣọ. o ti rí ìsìn o rí ìsìn pé nǹkan tó ń ṣe kò dáa kò dáa rárá kò dẹ̀ bójú mu káyọ̀ mọ́kọ́tà máa ṣe sí ni o. Ah, má wọrí sweetheart ṣùgbọ́n àmọ́ àwọn àkànṣe sí pẹ̀lẹ́ àmọ́ àwọn àkànṣe. àkàwọn àkànṣe sí ni o kàtí àwọn àkànṣe sí ni. Múrọ̀lá. <laughs> Rola, I can't believe this. You can't believe what's there. Má tiẹ̀ ṣe bí ipò mọ̀kàn tí mo ń sọ, má tiẹ̀ ṣe bí ìpọ́rọ̀ mi ò yẹ rárá rárá. Ó Rola nínú ilé yìí, ó tẹ́ ààrẹ ilé fún Dèjì, ó ń bẹ́ ẹ sùn. Ẹ ti wá ṣe pabambarì. Dèjì tún wá fún ẹ lóyún wúrọ̀ láyé wọ́. Nífẹ̀ẹ́ mi, Dèjì kọ́ ni mo ní oyún fún. Ta ló wá lóyún fún? Ta ló wá lóyún fún ọ̀rẹ́ lọ́wọ́ ọ̀sán fún mi? ojú mi yìí mo fi rẹ́yìn méjèèjì inú ilé mi wọn ò sọ fún mi. Ah! Ah! rọ̀la tó dẹ̀ mọ̀ pé mi ò tí ì jókòó nínú ilé yìí ó mọ̀ pé mi ò tí ì rí di jókòó kí ló fẹ́ káwọn ẹbí ọkọ mi máa sọ tó bá gbọ́ ẹ rọ̀la wàá rí di fi jókòó lápá ó tiẹ̀ dá báyìí kí ni ṣíṣe kò tiẹ̀ sí kò sí ṣíṣe kò sáì ṣe oyún yìí á lọ bàjẹ́ yìí a máa bọ́ yóò jẹ́ ẹni òwúrọ̀ la a máa bàjẹ́ onírúurú èyí a máa bàjẹ́ ẹni. wúrà ah ah mo ṣe sí mo ṣe sí mo tẹ kò tún dáhùn eh, kí ni màá ṣe báyìí. didn't sleep with your brother. you bastard? You didn't sleep with my brother? Eh? You don't sleep with òun máa sọ fún mi ni? Mo ṣe gbọ́n nǹkan tí mi kàn lè comprehend ni pé bó ṣe lè condescend to that level. Èmi ìwọ ìwọ Deji. Imagine now. I did not have anything to do with Deji. Màmá sọ pé mo dọ̀ kí ló. Jẹ́ Let me tell you what happened. Ṣàdédé ni mò ń sùn bíbá ilé òru your kan. Yeah, baby girl. Sleeping? What are you doing here? Babe, I'm bored in my room, so I just decided to... To my room? Without my permission? It's nothing. I, I was just like, maybe I can... Get out of my room! Go sit down in yàrá mi jàre! Kí ni ìtumọ̀ Are you serious? Yes, I will shout. It's okay, it's okay, it's okay. It's okay, eh? can you imagine? It's okay. Ah, ah. and cut. adémọ́lé jáde mo kígbe mọ́ mo ti dánú ní because èmi gbóhùn pé àkí ló fẹ́ẹ́ fà ṣe torí pé ìgbà míì tí n bá wà bored you must have gone out ọ̀rẹ́ mi náà máa ti jáde èmi nìkan ló máa pọ̀ nínú ilé bóyá one or few times takọ̀jọ́ jó takọ̀jọ́ ní drinks ní níta maybe nǹkan tó fún ní idea pé e, e, èmi àti ẹ̀ ti ń get close and he came to the room mo dẹ̀ lé jáde i'm not lying i'm telling you the truth. Was, was that the only time? Uh, only one and only. Lórí mo rẹ̀ sí ń gbọ́ bẹ́ẹ̀ ni pé every time. No! Rárá sẹ̀, rárá. Ah, èmi kàn ní láìpẹ́ wọn àgbẹ̀ kò kò wá sí báwa máa máa máa dùn ọ̀ ní gbogbo rẹ̀ gbogbo òun máa ló máa tún. Àní rárá náà kò sí nǹkan tó ṣe rárá. Ah. Mi ò lè máa jẹ́ kí dẹ́tì náà tó máa. A ní kò ṣe nǹkan. I swear, kò ṣe anything. Mo lè jáde ni. Kò ní last long. Ah, yeah, well, I just. Uh, I like the curtains too. Oh, it's not this. That's all right. I'm going to change it. I'm change setting here You don't want to change. You don't want to change. You don't want to change. It's to make you comfortable. Thank you very much. It's okay. You like it? Yes, I like it. Anything for you and my We're going to be fine, don't worry. You better be fine. you better be fine. Mo ṣe dáadáa nìyẹn o. Mo mú kàn fẹ́ kó títọ̀ ní mi ìfẹ́. Ẹ bí mo máa ètò wa mo ti ṣe tèmi máa ṣe mẹ́rin. <sighs> I'm happy that you like it. So. Yeah, I like Yes. You have to be fine. Okay, mi mọ́tò nìyẹn o. No, mo kàn fẹ́ kó wà sàgbé. ló dé ojú ẹ̀kọ́ lọ́wọ́ kẹ́. I'm fine. You not fine. Má sọ fún mi pé kò sí nǹkan kan. Kí ló ṣe ẹ́? Kí ló ṣe ẹ́? Ah. ọ̀rọ̀ gbọ́rọ̀ láì ló ń bọ̀ dà. sọ̀rọ̀ tí wàá ní kò bọ́dá mi náà irọ́ ni mo pa ok bọ̀ kò sí nǹkan tá a fẹ́ ṣe sí wúrà yẹn sọmọ kékeré kì í ṣe bóyá bíi apò eh, ìṣáná àbí kíní kan tó yẹn ń wá káàkiri ẹsẹ̀ ara ló fi rìn jáde and i'm very sure she'll be back before you know it. Eh? okay but uh, she realize pé oyún wà lára wúrọ̀ lágbàtò kọ̀ lólè. exactly my point surely at this appointed time only the people pé wúrà kò need uh, you know, some kind of privacy ó go for stay aside kó ronú pa láìfa ara ẹ̀ kó wò ó bóyá ó kì í ṣe nǹkan tó right thing right step you know wọ́n náà mọ bí kí ni ṣe so could I tell mọ̀ lọ́dún ṣe lè máa padà wọlé I promise you. Sure. ṣọ. Hmm? very sure kì í ṣe orí kiri náà <sighs> ah, wàá gbósọ̀kan tó gbósọ̀kan tó tó yìí. bó ṣe jẹ́ pé convince. mi convince ẹ. Eh? ẹ kìí kí mo try àti convince òótọ́ ni mo sọ fún ẹ ìwọ ni kò náà bára lẹ kò ní sùúrù she is coming back okay àtòun àtòyún kò dẹ̀ sí nǹkan tó máa ṣe níbọ̀dé. àmì o àmì àmì. Bíládéjì. Náà. Ẹ máa wọ Yorùbá fèmí lẹ́nu. Ìjọba ń tẹ́sítì. ṣe wà pàṣà. fine o àbí ẹ̀yin <laughs> oh, um, bá. mo wà ókè. dáàdì jù mo sì máa fẹ́ bèrè lọ́wọ́ yín girlfriend yín tẹ̀ introduce mi wà yín kọ́. ah dayọ. Uh, something happened. She fucked up Daria. I was serious. Nkan ìṣeré ló ṣẹlẹ̀ instead could they understand? so jealous. Wọ́n one of those things. Dàrú tèmi àṣọ ẹ ṣáà ṣe kan. Ẹ ṣe kan kí time is the best choice. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Fíìmù dẹ́ dùn. Yeah, yeah, yeah. That makes sense. Nicely. hey, dé nǹkan kan náà tí mo máa ń fẹ́ bí about o tí mo my friend. Mm -hmm. I've been trying to reach her lately but nọ́mbẹ̀ um, number lọ. Má ní kí n bèrè new number lọ́wọ́ Even my mọ number Where is yours? I'm not sure. sọ̀rọ̀ tá a bá wà nínú ni probably ń ṣe pé bóyá a máa ń rí àǹtà bá something like that but èmi náà ò rí for the past. Mo fẹ́ fọ́kọ́ bí Ìlọrin but I don't know. Since she's a friend, I think I should ask you that. Boss, well, any pay more new place? Eh? No, no, no, no we only I can share Shireen Udini. All those things, you know. I like her as a person because she's a very free-minded person. She's someone that I admire, but not as much as they become. Uh, no, no, no. it's hard to believe, though. I know what you're thinking. Nah, nah, nah, nah, nah, nah. no. She's a good person, but no. I wouldn't want to do something like that in your sight. Really? Honestly, she's okay. Is that to believe though? Hmm. kind of excitement. There, one year picture you go. Over a fine boy ni give you my way. Àfi fine boy no. Ìyá mi jì. Ole. Hmm. Ọ̀rọ̀. Oṣé, how are you feeling? I don't know, Italian oníbàárà mi ṣe ń ṣe mú kò ó máa rí bẹ́ẹ̀ ó ti wà ní advanced stage so bó ṣe máa rí nìyẹn sí pẹ̀lẹ́ òun wíṣ kò jẹ́ bí i méjì. ọ a máa bẹ̀rẹ̀ mélòó ni wọ́n ṣe síbẹ̀. à ó pọ̀ gan-an aago mọ iye tó wọlé ni ṣe ẹ ṣé wọ́n ti mọ fi síbẹ̀ ni. Ah, báyìí bó ṣe kíkì mi sí. ó kíkì ààrẹ. Mm, kí ló dé ó lé tó yẹn ni. Ah pẹ̀lẹ́ asma tó máa gbá fún máwùn rẹ. yẹ́mi sí yẹ́mi sí yẹ́mi sí. is it time? ṣí ta. àpapọ̀ àpariwo. no no no no no yẹ́mi sí. hello ah! hello doctor mm. yeah. yẹ yẹ yẹ mi ló sọ̀rọ̀ ṣó wà lọ́wọ́ wa. Hospital, mm. mm. okay, it's time, please. I'm bringing her down straight away. Ah.

ṣe wá rìn látàánú wọn. Ah. o ṣáà máa dúpẹ́ borí mi. ìdá mi ò ṣe o. o ṣáà mọ àwọn auditors wa. ṣàdédé ni wọ́n bump into our office unannounced i'm telling you. tí wọ́n dá wàhálà yẹn bolẹ̀ báyìí kó fàìlì síbi kí nítorí yẹn kí ló ń ṣẹlẹ̀ interest account gbogbo ẹ̀ at the point when mi space fóònù mi mi ráyè ríra mi until three a.m. abájọ mo pè é e kò lọ o tún pè mí mo wò pé ah, this is very unusual with my husband. bó ṣe ń ṣẹlẹ̀ náà partly náà ọkàn mi wà lọ́dọ̀ ẹ̀ bọ̀ iṣẹ́ tá à ń ṣe náà ni kí michelle sọ pé torí tiẹ̀ ń sìnkú wọlé mi lẹ́nu iṣẹ́ ẹ̀ ṣó mo ṣàdúpẹ́ kó mo ṣàdélé. ṣe ìjà lọ ilé wà lọ ògùn kò tiẹ̀ jẹun kó ó yá ó yá. kì í ṣe kí ni. kó change kó bomi sára kó dẹ̀ kí bẹ́ẹ̀ ló ń jẹ. ṣé mo ti jẹun ni bó ṣe ń wò mí ọ́fíìsì mo ti ń sọ̀rọ̀. Ah, o lè sọ yẹn. báàgì mi gan mi gbé kúrò ní mọ́tò sálẹ̀ mo kàn máa change ní ọ́fíìsì yá nìyẹn wọ́n ṣàdúgbò gbogbo ẹ̀. Ah, so. Mo bọ́ nílùú pẹ̀lú gbogbo wàhálà yẹn àdúgbò pé peter náà ti rẹ̀ dì. it's okay it's okay ah, ara mi náà ni mo ń ṣe fún <laughs> ara mi mo ń ṣe fún <laughs> thank you love mm, baby yeah so concerning her mo ti bá ọ̀rẹ́ mi kan tó ń ṣiṣẹ́ ní orphanage kan sọ̀rọ̀ so àwọn ọmọ ṣe máa um, take her through the orphanage èmi àti onífẹ̀ẹ́ mi kọ́ máa lọ pick her up máa sunkún náà àtijọ́ sọ kí ni náà. Mo ṣe bá mi tọ́jú ọmọ mi. I will, I will, I promise you on my life, I will. Thank you, my baby. You know I will. my O máa jẹ́ kó ọ̀nà màá sunkún sí. It's okay. Oh, thank you for this beautiful gift. Thank you. wúrà ọ̀la ṣọmọ ní ẹ ṣá kí ló ń jó ẹ tó fi ń jólè why are you just disgracing yourself at the same time disgracing me onídọ̀tí oníṣekúṣe ló ń ṣerú eléyìí téèyàn bá ṣe ìbàjẹ́ ẹjọ́ kan lénìí títí láéláé wọn máa sọ̀rọ̀ ń pa ẹ̀yìn bó bá lóun ò ṣe é mọ́ gan wọn á sọ fún pé ohun tó ń ṣe nìyẹn kí ló mú ẹ tó máa lọ máa lájọṣepọ̀ pẹ̀lú àbúrò ọkọ rẹ̀ that is absolutely wrong it's dirty it's dirty yes. àǹtí mi mo bá mi ìbá náà ṣe pọ̀. ṣòro tí bá fi ibi tó wú ní òrùka ọwọ́ mi tí bá fi gbá ẹ lẹ́nu ẹ̀ máa pín sí méjì ni ah, ah. o ò bá ṣe bẹ́ẹ̀ tó o bá bá ṣe bẹ́ẹ̀ kí ni nífẹ̀ẹ́ mi ṣe wá sọ fún mi let me tell you màmá tó bí wa lọ́mọ kò kọ́ wa báyìí o ìwọ fúnra ẹ báyìí ni ìdọ̀tí wà nù ayé ẹ wọn kì í fi ṣọ̀làjú tó bá yáwó àtẹ ló máa bá àbúrò ọkọ mi náà sùn bẹ́ẹ̀ ni ah nígbà wo lòní ṣàjọṣepọ̀ pẹ̀lú oyin pẹ́ran gbà wo lòní ṣe ó wá tún ṣe nìyẹn ò mú mọ́ wọn bá ó ṣe títí títí tí táṣírí ẹ̀ fi tú ó tún lóyún ẹ jọ oyún tó nínú ọmọ ń kọ́. àti nǹkan tó ṣẹlẹ̀ pọ̀ gan-an ewo ṣé ní títì yẹn màmá sọ fún mi. mi ò fẹ́ ẹjọ́ ọmọ ń kọ́ ni mo bí ẹ́. nǹkan ń ṣẹlẹ̀ ni. ọmọ yẹn ti kú àbí. Ah! mo gbé láyé mi yéé pa ah! ọlọ́run o ọmọ ti kú. nítorí ẹ̀gbọ́n mo ṣe fẹ́ padà láàárọ̀ láti bí mo padà sí uk láàárọ̀ làwọn pẹ̀lú ẹ̀ mo ní kí wọ́n á sọ fún yín kẹ́ má tún ní mo tún ti lọ ẹ̀ tún mi mọ́ ìwọ ń padà ní àárọ̀ ọ̀la adọ́mọ tó foyún yẹn bí dàgbé wá. Ah, ẹ wò ó tí bá dọ̀hùn ah. gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pátá at least má ti settle down má lè sọ fún yín dáadáa. so o ti gbé ọmọ yẹn lọ́rọ̀ kan o ti gbé sínú carton milk o ti lọ jù sí dustbin o ti jù sí refuse board. rárá àǹtí mi rárá ẹ má máa sọ bàbá mi ì ṣe bẹ́ẹ̀. ó dá mi ìbá ẹ̀ jà jọ wúrà ọ̀la sòótọ́ fún mi bó lọ́mọ wa. Hmm, nífẹ̀ẹ́ gbogbo wọn tó sọ fún yín bó ṣe rí kọ́ nìyẹn mo mọ́ ẹ̀ tó fún wa sọ gbogbo nǹkan báyìí fún yín o. Ah. Hello? Yeah? Wúrò ńlá. It's national number ṣó ti padà ni wúrà ò wá sọ fún mi ah. ok mo wá wake wẹ kiri. wúrà ah. mo ti dáríjì ẹ. Eh. Ọlọ́run mo ti ṣé mo lè bẹ ẹjà ni mo ti dáríjì ọ̀rẹ́ mi ó ti tán wọ́n ti ẹ̀dẹ̀ yọjú sí mi nígbà tó dé ti wá rọ́nà tó fẹ́ fi padà wọ́n ti ẹ̀ jẹ́ kí n mọ̀ mm-hmm. okay really did you ló lóyún yẹn but then why did you leave? You should have stayed. Oh, okay. It's okay. It's fine. It's fine. Ọmọ mi wá ń kọ́ ṣọ́kùnrin ni àbóbìnrin. Olùsọmọ ah! yẹn, oh, I'm sorry. sorry. Oh. much for coming up with this idea. Obamilara Mubaje. Eh. She's so cute. Very cute. Mo ṣe rí báyìí ojú mi wọ ara ẹ̀ ni pé ẹ́ eh, ilé tí bá gbé délé nífẹ̀ẹ́ mi máa bú máa láìpẹ́ ah, pa. Mo love it. Orúkọ wa ló fi ìbàlẹ̀ máa pè é. Hmm, she's pretty. Mm-hmm. Um, orúkọ wo ni ká fún báyìí o? Ọmọlẹ́wà. Mm -hmm. Ọmọlẹ́wà Adéṣẹ́wà ńkọ́. Hmm. You like that? I like Adéṣẹ́wà. Then she's Adéṣẹ́wà. Oh hmm. mo kàn wọ́n pé bó ṣe bó ṣe gbélé bá ṣe gbélé bá gbé lágbára lọ ọwọ́ àgbàlagbà sọ pé òde ọmọ ló máa ń pọ̀ mọ́ wáyé bá ṣe gba ilé ní agbára ọlọ́run ó máa bí tiẹ̀ o wà á fi inú ẹ̀ṣọ́ ní wàá dẹ́fẹ̀ yẹn gbọ́ mọ́ lágbára ọlọ́run and I have a sense this deep sense that she's gonna be very very sweet that's how I get up. ẹ ṣe come? mi. pẹ̀lẹ́ ẹ ṣe. jẹ kí mi náà there. <laughs> Oh, oh my baby you oh my baby you oh my baby you My second. Good morning, mommy. Good morning, my angel. How are you this morning? Fine, thank you, mommy. How are you? I'm fine, thank you, my angel. Where's my daddy? Daddy went to pick something from the car. Okay. So you go get ready for school so you don't miss your bus, okay? Okay, mommy. Alright, right, dearie. All right, dearie. What again? Mom, I forgot to say I love you. I love you too, my angel. sọ̀rọ̀ báyìí lè mi. ẹ ẹ lọ lọ jáde. a ah, ó ti ṣe díẹ̀. ok bọ bó ti bá ìpè mi lẹkọọ ìpẹdẹ. mo tí màá tètè bá wọn tí mo ti bẹ́ẹ̀ náà i'm ok káwọn ṣọ mọ́ di káwọn ti máa ṣọ kí ìdíṣẹ́ àti máa gbòfo. ṣé o wà ẹ ṣì gan. Ah, bàbá àwọn kún tẹ ọbẹ̀ ṣe wá fún àìsàn. Ah, yìí wò. mo ṣe kí ni mo ṣe. ẹ mọ nǹkan tó máa ṣe mí láǹfààní ẹ lè sọ fún mi. ṣe yín láǹfààní èmi mm. ẹ jọ kí ni nǹkan náà. mo bá ṣe owó máa ṣe nílò mi ẹ lè sọ fún mi. kí ni nǹkan náà àti wípé kọ ọdún mẹ́ta mi ò gbé jáde òdì sàárè mọ́ o nígbà tí n ṣe close to mi ò pé yẹ kí nǹkan wà tí mo lè ṣe fún láì dáṣà. ẹni má lágbo jẹ ẹ mọ̀ pé yẹmí ti fún yàn lóyún ẹ lè sọ létí. fún yàn lóyún tá lè sọ fún mi. ẹ má pretend jọ ẹ má pretend kankan gbogbo ẹ̀ pátápátá lọkọ mi ti ṣàlàyé fún mi nǹkan tó kàn wá dùn mí jù nínú gbogbo ọ̀rọ̀ yẹn ni pé pẹ̀lú ìhà tẹ́mi àti ìdàkọsíra wa ẹ̀ wá mẹ́ṣọ̀ nílé tí mi àtọ́ ẹ̀dẹ̀ mọ̀ pórí owó ló máa ń pọ̀ wọ́n wáyé. Hmm. I just think I'm not the right person to tell you. Eh, sure, but pẹ̀lú ìhà tẹ́mi àti ìkọsíra wa you could just have given me an hint. I'm sorry about that. Màlúù wálé àjọmọ̀ gbẹ̀rù lè kí ló burú tẹ́mi àti ìbájọ́ gbẹ̀rù lè gbẹ̀là níṣẹ́ wa òótọ́ ẹ̀ lẹ́sọ kò burú lóòótọ́ ẹ̀ náà mọ̀ pé kò burú kò burú mo wá fi títóbi ọlọ́run bẹ́ẹ̀ ẹ lóore tẹ́ máa ṣe fún mi bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ kí n gbọ́. yorùbá pọ̀ wọ́n lórí ọmọ ló máa ń pè ọmọ wáyé ẹ lè ṣàánú mi nítorí ọlọ́run jí wọn fún mi. ẹ jùwèé ẹ jùwèé ibi tí ọmọbìnrin yẹn ń gbé fún mi kí n lọ mú wálé yémi sí ò gbà kí n mú wálé yémi sí ò fẹ́ jẹ́ kí n mú wálé. ọ̀ ṣé kìí ṣe pé ẹ̀wọ̀n lè fẹ́ fà sí mi lọ́wọ́ yìí. ẹ̀ẹ́ni dárò làbọ̀ lọ́wọ́ ẹ̀mí rẹ̀wọ̀n. ok ṣé ẹ ṣáà promise pé wọn ò ní mọ̀ pé mi ni mo sọ. mo ṣèlérí fún yín mo ṣèlérí fún láàrin àti pé mi ò jẹ́ kí ẹ̀mí sí mọ̀ ìlẹ́jọ́ ìbí fún. ok ṣé ẹ mọ̀ seven two one. mo mọ̀ dáadáa. Eégún mọ ni èèyàn mọ nìyẹn o. my name is Oluwanifemi Oluwayemisi Agiri and with me here is my daughter. Alicia Oluwayemisi. How are you? Fine. Ẹ má bẹ̀rù We are not here to make trouble. We are here for peace. A kàn fẹ́ kẹ́ mọ̀ pé a mọ̀ pé ẹ exist. A dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ pa nífẹ̀ẹ́ yín kù afẹ́kẹ́ máa bọ̀ ń lé kájọ máa gbé pọ̀ as one big family torí ẹ̀ la ṣe wá máa. Eh, eh, but madam. Eh, mo understand. lóòótọ́ mo wá exist as a human being èmi náà lọ́ọ̀ bí ẹgbẹ́ ṣe sọ but tó kàn wá bẹ́ẹ̀ ni pé gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń sọ látẹ̀kàn yẹn tí mo bá ní ó mi irọ́ ni mo pa. I don't understand at all. Ẹ ní láti pretend. Ọ̀rọ̀ mi yé yín, ó dẹ̀ yé yín dáadáa. Pàápàá jùlọ lórí ọ̀rọ̀ àbúrò ọmọ mi tó wà nínú yín. Ẹ mo fẹ́ kí n mọ̀ pé gbogbo ẹ̀ pátápátá ni Yẹmísí ti sọ fún mi. So there's nothing to hide. Ẹ máa bọ̀ ọ́lé ẹ̀jẹ̀ kájọ máa gbé pọ̀. I'm sorry ma, mm. it's not intentional. It's no problem mo understand ẹ̀wẹ̀ má dá yẹmi sí lóhùn ẹ̀yin free láti wálé ẹ wálé at any time tó bá ti wọ̀nyí. ẹ ṣe gbọ̀nmà mo dúpẹ́ mo really appreciate understanding yìí ẹ ṣe thanks so much ma. You're welcome. Uh, now ma ẹ jọ kí ni mo lè fi entertain ni how can I offer you. Uh, um, awa okay for now. Are you sure? Yeah. ṣé ìbáwá okay ẹ jẹ́ kí n ṣe ọmọ mi lálejò. nǹkan tó ṣẹlẹ̀ wípé àti ẹ̀ ń kánjú lọ síbi kan ni oh. akọ́nikáyà kàkíyìn ni some other time a máa padà wá báyìí ṣe. ẹ jọ for the first time let me entertain her please. ẹ máa wọrí a máa padà wá. ok ẹ ṣe wá ẹ ṣe gan ma ẹ ṣe gan ma ẹ kí wá. ẹ tẹ́ láyé sílẹ̀kùn. ok ẹ ṣe wá. ẹ ṣe mo dúpẹ́ o. ṣé sọ bàbá ayé ẹ ṣe gan mo dúpẹ́ máa o ẹ ṣe gan o bàbá yìí máa. Ololani, am I dreaming? Hey, can this be true? Yẹ́misí ti pa mí. Wúrọ̀lá, báwo ni ọmọ ìyá mi? Kọjọ́ mẹ́ta. Ẹ̀ eh, àlàáfíà la wà o. Olú Olúwa ṣe. ọkọ mi wà wà talking about Yẹ́misí hmm. tó bá ti máa sàn kan tí Yẹ́misí ṣe fún ẹ ò ní bíbí Yẹ́misí owó tí woman kò bá ìta lọ raṣọ ní boutique ẹ̀ the last time tó wálé owó tí woman yẹn dáadáa àní Yẹ́misí ti fún woman yẹn lóyún ẹ ní kíni òótọ́ ni òótọ́ tó ní kọ́ máa prince emekolom àti full stop ni mo sọ fún mi bẹ́ẹ̀ ni ká ló sọ kí ni fún mi fúnra ẹ̀ ló sọ fún mi wọ́n ìyẹn ò máa ń ṣe problem. Hmm. Hmm. kọtí mo rẹ̀ náà nìyẹn ẹ̀ ń bá òdẹ̀ ní ṣòǹgbúrò àwọn ọmọ tí wọ́n ṣàwà òkè bàbá wọn náà kọ́ ṣé kò dẹ̀ bínú sí ẹ mọ́ olúwa ṣeun ìyanu á ṣẹlẹ̀ lágbára ọlọ́run ọ̀rẹ́ mi. Ah, mi ò mọ ó jáde náà ni. ó jáde náà ni àti àgbo náà Yẹmisí. mo gbọ́ pé ó tún lọ fẹ́ẹ́ lómi ìlú mú Yẹmisí lẹ́yìn ìgbà tí mo gbéra mi lẹ̀ fún ẹ tán. ẹ máa bà mí kẹ́ yọ kí ni tiẹ̀ náà. kí ni tèmi. yes. àkó yí ẹ nì so jẹ́ kí n là kó yí ẹ. mo gbọ́. I made a very huge sacrifice by giving my body to you because of my friend's marriage. ẹ ṣé mo sọ pé mo fẹ́ bí ìyàwó tèmi lọ ni. ìwọ tó ti lé lọ tán tó ti ń gbé dúdú tó ti ń gbé funfun tó ti ń gbé gbìnì káàkiri ìyẹn ìwọ jọ̀wọ́ tó lọ́mọ fẹ́ bí ẹran kí ló tó fi lọ fẹ́ lómi ìlóyún. torí ọmọ ni. ọmọ ẹ̀ wọ́n bẹ̀ èyí tí mo bí fún ẹ kọ́ ẹ ń yẹ mi sí èyí tèmi bí fún ẹ kọ́. ha ha ha jẹ jẹ jẹ jẹ jẹ àjẹ mi o ha wúrà ọ̀la. ha wúrà ọ̀la mo ti fara ṣòfò. Hey èyí tàti ẹ̀ ló rán mi ṣe torí ọlọ́run abúlé ìgbọ̀rọ̀ mi jẹlẹ́rù wo ni mo wá ṣe yìí báyìí ẹ eh, etí wo ló fẹ́ bá mi gbọ́ wípé mo lọ bá ọkọ ọ̀rẹ́ mi sùn mo tún wá fi bímọ fún un ta ló rán mi ṣe ta ló rán mi ṣe. ẹ gbà mí ẹ gbà mí wúrọ̀la yẹ́mi sí. nífẹ̀ẹ́ mi ìyàwó mi sweetheart darling my love jọ pàmí sílé má pàmí síta jọ gbogbo ọlọ́run gbogbo nǹkan tó ní láyé mo fi bẹ̀ àti ètò tí ní I am deeply sorry. Bọ́lá. I'm deeply sorry. Yẹ́misí. Yeah. You are sorry. I am Nifemi. Oh my God. sorry. Baby. Ah. I'm sorry. I have a question for you. Okay, okay. I will answer anything. Iwo, Wuraola. Yes. Who made the first move? Wuraola ni o, ọwọ́ mi lè ní o, èsù burúkú lọ́wọ́ yẹn o wọ́n ọlọ́run mo fọlọ́ gbogbo nǹkan tí mo láyé mo fi búra tí bá parọ́ kọ́ lọ sí pé fún mi ògùn rẹ̀ ọmọ yẹn o èmi tẹ́jẹ́ mo jókòó sí tó invite mi jáde tó lọ toast mi èmi òun ló make move yes she did. bí mo lọ níbẹ̀ ni níbẹ̀. Ah. Ah. Oh. Oh. Oh. Búrọ̀lá. Wúrà. Búrọ̀lá. Olóyún fún ọkọ mi. Búrọ̀lá. Mo ní oyún fún ọkọ mi wúrà. Nífẹ̀ẹ́, ṣe sùúrù náà, gbogbo ló fẹ́ sùn mú lẹ́nu ó sì ń pariwo bẹ́ẹ̀ take easy náà. Take easy. Kí take easy what what. I had good intentions bóyá approach me ló wrong. Búrọ̀lá your good intentions approach ẹ ti pa approach ẹ ti pa òwúrà. Ah. ó gbà mí nígbà òjò wọn náà ti daṣọ àṣírí bò mí torí ni mo ṣe ní kémi náà daṣọ àṣírí bò ẹ wò Ibrahim sì fẹ́ fẹ́yàwó mi and when I asked him wọ́n nítorí ọmọ ni torí èmi ṣe ní kí n help ẹ. And the way out was to give yourself to my husband. Wúrọ̀lá ó tẹ ara ẹ lẹ̀ àǹtí àbúrò yìí gbé ara ẹ lẹ̀ ọkọ mi dẹ̀ fún lóyún good intentions ni wọ́n wà ní fún ẹ. mi ò lè fún ẹ ní ìwọ̀ jẹ́ kí wọ́n náà mọ̀ pé mi ò lè fún ẹ ní ìwọ̀ jẹ́ èrò ọkọ mi sí ẹ̀dẹ̀ dá o kẹ́dẹ̀ máa wo òun náà kó sí kó tó ṣe fún mi rí o. Mali, stop, sorry, stop, stop, sorry. What? Kò sí, nothing. So, ló wá dé tó ń Nothing. Come on, baby. Come on now. Let's do the right thing. It's not your time, not now. Time will ló wá right ju later. One, a wà eh, Look at me now. Eh? ṣé mi try tó ni please now eh? baby please now eh? you know I love you wúrà. see you know I love you so much Gbade uh -huh. but. but what tell me but what. See, I've stayed so long on this mountain. Let's just do the right thing now, please. Ah. Could be any time. Today, tomorrow, next year. anytime you could afford to take your decision to the next level. No man we have access to my body except the one who pays my diary. baby see a ah, kàn lè máa ṣe bí ọmọ kékeré ń bíbá yín now eh? look at me. Uh, what's wrong with you? see we have to do this thing today we just have to please now. na this store. Come on now. Daddy, stop it. Oh, there, Josh. You don't bear me. Please now. Baby, we have to do this today. Do what? We have to do this today. Daddy, stop, Joe. Come on. no. him. What is this? <sighs> Ẹ wo mọ̀ ìṣe owó ìmúra tí mo ti rò pé lẹ́ni ó fẹ́ tẹ́ gbàdégbàdé ìkókò ajẹ̀hókèégún. Ah, ah. mo wà ó mo ní sọ́wọ́ ẹ̀ ń tàn sí i. o tún ti fọ́ ọdún gbogbo eléyìí náà ah, ọ̀rẹ́ mi ó ga fún ẹ. you see ọ̀rẹ́ ibi tí mo ti ní problem gangan ló ṣẹ̀ṣẹ̀ sọ yẹn can you imagine ṣèbí téèyàn bá jẹran tó kan egungun ṣèbí gbà yẹn lèèyàn máa fọ́ egungun èmi ò rẹ́ran jẹ mẹ́ẹ́. kí ló mi ò yẹ kó jẹran bíi ti báwo ọmọ tí mo rí tó yẹ pé ó ń tan àṣẹ ló ń tan bẹ́ẹ̀ ni kí ló sọ fún mi. Ah, Dèjì wọn yẹn ò jẹ́ kí n délẹ̀ lérí eh? look at it àti jáde àti jẹ jíjẹ ó ti mú mú mu à ń sanwó oorun à ń sanwó makeup à ń sanwó gbá à ń raṣọ à ń ra ọgbẹ tó bá di ká délẹ̀ lérí báyìí ó máa tilẹ̀kùn ni ó máa tilẹ̀kùn ni. ìwọ tí mo mọ̀ ẹ̀rọ kò lọ́mọ ẹ lọ́wọ́ rí o <laughs> èyí tó sọ yóò yé mi rárá. ọmọ kò yé mi náà jàre kò yé mi bọ̀rẹ́ èmi náà ti vow lọ́kàn mi o ọjọ́ tí n bá san owó orí wúrà ọlá tí n bá débẹ̀ tí mi bá bá ọmọ yẹn ní virgin màá divorce ẹ. ẹ ẹ bọ̀ ṣé o lè tó yẹn ṣá. ó le jù bẹ́ẹ̀ lọ èmi ni mo mọ nǹkan tójú mi ń rí kí ọkọ kò ní iṣẹ́ dání kó débi tó ti fẹ́ fi irinṣẹ́ ṣiṣẹ́ kó níṣẹ́ dẹ̀ máa gbéṣẹ́ sà kó má lè lo iṣẹ́ ẹ dáadáa kò ń ṣe nǹkan tó da mẹ́ ó mọ mí. kí ló dé bọ́ gba àwọn ọmọ pọ̀ lọ́wọ́ ẹ̀ náà ṣé o fẹ́ fọmọ yìí ni ìwọ tó wọ́n pọ̀ lọ́wọ́ ẹ̀ rẹpẹtẹ gbàdé <laughs> ó ga fún ẹ o. that's it o my sister gbàdé sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó babe, kí ló tí wọ́n náà ṣe gbà fún un. This guy has promised you marriage and to even think that he has engaged you. So what's up with the Shakara? But Bafa Bikiloso. Mm-hmm. Yes. Wait, no, oh, wait, wait, wait. <laughs> what? Nifem. What? <laughs> wait, don't tell me you're not a virgin. And what's the big deal? Ha! Nifemi, you're not a virgin. Baby, too late, Jerry. See, Babe, better let this guy do whatever he wants to do and stop stressing me out in this house because. <sighs> no worry, you could be alright. Stop, I don't like shit. Wrong side fèsì gbogbo nǹkan tó ń ṣe mọ́. màmá nìkan làwọn àmì kan ló fẹ́ jù wá. àwọn nìkan kọ̀ wà á ní ọpá yìí ti gbé géǹsì àwọn onídìí máa kọjá kó máa à mo fi wà láwọn fún nǹkan tó ń bọ̀. wá ti tẹ̀ dé. ó dàbí ọ̀rọ̀ tó sọ náà ó ní mímú díẹ̀. ẹ jẹ́ kí mi àgírí bọ̀ tó kókó pé òun ọmọ olórí báyìí ọmọ tó pọ̀ yìí àwọn kan tó di tó pọ̀ yìí sì máa kọ̀ wọ́n pé n tẹ̀ kọ́kọ́ fọwọ́ bà náà kí n tọ òkú tó di pé màá tiẹ̀ jẹ́. ẹ wo ẹ wo gbàmù kò tó ibà. ẹni tàdé ń gbéyàwó bọ̀ àgbà kún gàrú etí kò dalẹ̀ àṣírí fún ìrànlọ́wọ́. dá ẹ lójú mm. bá ẹ. màá bá ẹ rí ẹ màá mí ẹ màá mú ẹ. Mm efe nílẹ̀ iyọ̀pọ̀ ẹ̀ka eh. tó rí bẹ́ẹ̀ gan-an. Ah! ọ̀gbẹ́ni tí. ẹ má gbàgbé sọ́ọ̀nù àìsùn ẹ̀. ẹ oríṣiríṣi wàá gbàgbé ẹ. ẹ wo ẹ mọ ọ sí mi ká. báà everything moderate. yéé. ṣé o mọ̀ pé forty three percent ló gbà. Yes, sir. I, I know, sir. Uh, in my course, for 43% is not a pass mark. You know that? I did my best, sir. But your best was not enough. Do you understand? Yes, I'm sorry. Sir. No, it's not a matter of oh, sorry. You know, oh, they should better. But only need help. Yes. You have to hand in here. You will be fine. Ah, please help me, sir. Of course. Of course. So, mo tẹ̀lé àbẹ̀ṣẹ̀rí. Mo láìkí irun rẹ̀ tí ọ̀yọ́ irun rẹ̀ wọ́n lè wọnú ẹ̀ sí lè kó máa tọ̀tọ̀rí level. Language tẹ̀ bá lò ní àwọn dictionary meaning but you know then mo tẹ̀lé àbẹ̀ṣẹ̀ ṣaṣọ you know show everything. I'm sorry, sir. No, no, no, Feel, filẹ̀ feel. filẹ̀ kò sí bọ́tì ń bẹ̀ tẹ̀lẹ̀ just leave it kó bàjá just leave it it's very fine. Oh, oh, oh, oh nice ṣe sọ fún ẹ ọmọdé ni ẹ bọ tó bá mọ wẹ́wẹ́ wàá bábà jẹun. kò yé mi sàn. ẹ máa jẹ́ kó yẹ máa jẹ́ kó yẹ as in physically My explain ẹ fún ẹ she get wàá mọ̀ you know you behave very well you be a good girl to me and I will be a good lecturer to you course tó bá fail the school yẹn ó ní pé mi ò sí mi it means that you will pass excellently. okay okay sir you just need to mọ wọ́wẹ́ and I can show you how you know. Yeah. Out, out, sir. Just stand up. Come to this side. Wow. No, no, no, it's not a military zone. Someone be. Kan tó wọn náà pọ́n síbi yìí, mo láì wò ṣe ṣe ọmọ ọ̀gá àgbẹ̀. Kí ni? Ògùn ṣe tí ọwọ́ mi kúrò, ó fẹ́ ṣe mí léṣe nìyí. I'm sorry, sir. Ah! Anyway, bó ṣe wá ẹ̀, alẹ́ yìí by eight pm unless you have a parcel APM. pm wá sí alade hotel room fourteen ṣé wàá ṣe àbọ̀ òdìṣe. kò ṣe kò ṣe kí ló ṣẹlẹ̀ ayọ̀ ayọ̀ sọ ìwọ bàbá ẹ̀ kọ́kọ́ tó bẹ̀rẹ̀ jọ bàbá tó máa ń wá kọ̀ọ̀kan ní ọ̀dọ́ máa pàjù mọ́ ayọ̀ kí ni problem ẹ̀ gangan ẹ̀ mo bèrè lọ́wọ́ ẹ̀ kí ni ìṣòro ẹ̀ kí ló fẹ́ pẹ̀lú ọmọ kékeré tó tó ní sọ máa ṣe àbí kò ṣe. kí ló mọ̀ tá ṣe kí ló mọ̀ tá ṣe. ìwọ ní ìlànà jàtijàti ìyá àgbà ya ni ẹ kí ló wá pẹ̀lú ọmọ kékeré ṣèdúró náà àti mi ìpónú máa ṣe wàá nà sórí tébù wàá gùn rí ẹ̀ ẹ́. kí ló sọ yìí. sórí ẹ kí ló gbọ́ lẹ́nu mi tó bẹ́ẹ̀ kí mo sọ. why you so perverted why you so dirty minded yà á sọ̀rọ̀ ọ̀hún ṣe kí ni kọ o dẹ̀ ti sọ one time table table for what kí ni tún yẹn kí ló máa ṣe mo níbi I don't understand you're so feeble minded feeble minded like a plate òun akọ̀dà sákòlọ̀ ṣọ́à I don't like it ayò amúmọ́ bẹ́ẹ̀ sọ tọrọ wá bẹ́ẹ̀ kí òyìnbó mẹ́rin wá bẹ́ẹ̀ sí ní sọ yẹn bí èèyàn pàtàkì kí ló ṣí ẹ̀gbọ́n dúró náà nǹkan tí ò yẹ pé ṣé o mọ̀ pé gbogbo àwọn ọmọ kéékèèké tó ń bá ṣe gbogbo rubbish tó ń ṣe yìí tó bá yá ọkọ̀ máa gbọ́ dànù lójijì ni ọkọ̀ máa gbọ́ wá kọ́ rẹ̀ dànù bí ẹ̀fọ́ tó domi gbóná sí ni ohun tí sáré là ń bẹ sọ tí wọ́n bá ní wọ́n bá gbé ọ̀rọ̀ ní fúnra ẹ̀rọ yóò ní kọ́ wá pa fún ẹ̀ mọ́ kí ni problem ẹ̀ gan. ó ti yé mi so mo fẹ́ bẹ̀rẹ̀ question kan lọ́wọ́ ẹ̀ kí ló wá ṣe inú ọ́fíìsì mi òun gbogbo. ẹ mo wá kí ẹ nì mo ní ayọ̀ mi o tèmi nìkan o kí wá kí kí n wà láfẹ̀kìndẹ̀ sọ fẹ́ pé wò inú ọ́fíìsì náà bá ti ń sọ̀rọ̀ ajé tó ti ń pa owó wálé tó ń pọwó wọlé tó fi ń jẹun èmi ò kí ń ṣèrànú bẹ́ẹ̀ o wọn bábìrin sùn bẹ́ẹ̀ o ayọ̀ ọlọ́gbọ́yọ̀ o torí kò tọkọ tó máa ṣe. ayọ̀. basic things of life. èmi ló fi ń kàwé. The anything tó bá kọ́ ẹ̀ kí wọ́n máa dá sí philosophy. ayọ̀. kí ni. èmi sọ̀rọ̀ fún mi kàwé àbí mo ti gbọ́ tó tán. so kì kì í bọ́ ta. mi sọ bẹ́ẹ̀ ṣe mo ní. lọ́nà ti bọ́ ta ètò rẹ̀ tí mo sọ ti tó o ti gbọ́ kì í kí kọ́ra mi bọ́ ta. you say èmi kọ́ mo sọ. ó ti yé mi àbọ̀rọ̀ lásán fọ́mọ̀lú àti fọ́mọ̀lú àbìtì ẹ̀mí ẹni ó wà lára ẹ̀. ó máa mọ kékèké kan sọ ẹ́ dákìtàn kó máa dalẹ̀ lé sí ẹ lára kòròbó yóò jẹ ayé tó bá máa fi ṣe díẹ̀ sí ti wà bá gbó wàá gbó pátápátá ṣe bí irùngbẹ́ ló ṣe fùfù wàá gbó pátápátá ṣe pé. ó ti ẹ̀ ti fíìsì mi hàn sí tí ọba fẹ́ sọ̀rọ̀ tí ọba ti ní point tí ó lè drive her home ó mú pé kò ní base yẹn there is no basis for what she say there is nothing she just talking like a decomposed ìmọ̀ mi rọ fẹ́rẹ̀ ọ̀mẹ́ ẹ̀ jẹ́ pé kò lè wà on the same plane pẹ̀lú mi mi whole academia academic person tí mo kàwé mo lọ fẹ́ ní kọ̀ǹpù ní tweet no score it's very very bad ẹ́ ètò tẹ̀ dùn jù ni pé ọmọ yẹn ń sè àpọ́nbẹ́pọ̀ rẹ tó dàbí tomato kí n la ó dẹ̀ yẹ kí n lọ lose ẹ̀ ìrẹ́ ọ̀ máa ṣe mọ́ máa mú bóyá ṣí kí ní ẹlẹ̀ níbi kí máa máa mú máa mú sí wàhálà. hurt me already. Please. Your brain cannot graduate for kids. Ah, where did you get that from? How? Yes. I mean, mm-hmm. Mm-hmm. 43 ni course Mr. Yobami. Hey. Oh, ah, We are not the game. We are not the game. I thought I told you. I told you to stop here for this course. I told you how wicked this man is baby mo sọ what you did to my godmother I literally wanted to do the same to me I told you everything wúrà why. I did my best I tried She was pẹ̀lú mo lè But you know this course is one of your majors. Oh. Hey. ah. ah. Yeah, yeah. Okay, okay, okay, okay, okay. We are. Babe, look at me. Come down. Calm down. Yeah, calm down. I, I'm going to. I'm going to talk to him. She gets. You, you can do that. I'm going to try my best. I'll try and talk to him, yeah? You talk to him for me. Thank you. nínú ọgbà mi fún pé kí ni kì í ṣe kí Ìjọsọ ìrànwọ́ lọ́wọ́ torí ọlọ́wọ́. Ó ti understand ẹ̀, ó understand ẹ̀ rà, ah, tó fẹ́ kí ràn lọ́wọ́. Kì í dókòó dídé. Dídé. Bọ́lá ṣe rọ ọ̀wọ̀ ẹ̀. Ìwé lọ́mọbìnrin ló ṣe rí. Ó fẹ́ kí ràn lọ́wọ́, wọ̀ wá fẹ́ ràn mí lọ́wọ́. Ó yẹ kó máa pe Linda. Mo fẹ́ àwọn Linda máa ń ṣe báyìí. Mo sì wo ìpọ́n ìwà wo ìlà rẹ̀. sọ. ó wà láì gómìnà àlọ́ wẹ́ẹ̀tì ni. ìjà owó tó tẹ tó sára ló ń ṣe rí ìwé kéwàá bí ṣe bọ̀. o ṣe máa bọ̀ délé nìyẹn o kò bá mi ṣe ilé ilé ẹ̀dá òní ni ilé lẹ́sọ̀ lẹ́sọ̀ lẹ́sọ̀. sọ. Ah, ìyá ó dùn. stop it. Ẹ̀wọ̀n, sorry, stop. Ẹ̀wọ̀n, I'm not being, I can't do this, please. Èmi, stop it. Ah, you're ready. You're ready to show. Wọ́n wà one. So I'm ready. I'll play again. Wait, down for some nǹkan tí o máa ń ṣe kí o máa bẹ̀rẹ̀ rárá. How did it go? Babe, talk to me now, please. How did it go? They talk to me, please. No, look, babe. Ah, I'm sorry. Ugbe. Ah, but I get me. Timothy bá me. Babe, just... Just calm down. I'll do it. You do... You do what? No, no, no. I'll just do it. No, no. No, no, no. No. See, you know, èmi ti mọ You're still a virgin and tí G or tí bá fi lè disbẹ́jú you you're going to lose Gbade or you probably have extra year and definitely which of all this can you afford? Purola obviously none so let me just do it. I, will, I, will, I will just take this as a sacrifice for you. You do it for me. Ah, oh, <laughs> she, bí wá bí wá bí wá bí nífẹ̀ẹ́ mi wá bí wá bí. nífẹ̀ẹ́ mi. kí ló fa bíbẹ̀? orí tó ń bì kí ló ṣe ẹ́? ìwọ òtútù kò mú eh. báwo pẹ̀lú ọkọ mi. Eh? lára ọkọ tí máa ń sọ fún ẹni má bàa mọ omi tútù jù ẹ wọn máa mọ omi tútù máa wo nǹkan tó ṣẹlẹ̀ ń sìn ẹ ó yá máa nìṣó sókè máa lọ pé nọ́ọ̀sì wàá bá mi treat ẹ ó lè jẹ́ malaria ni i'm sure it's malaria nífẹ̀ẹ́ mi. nífẹ̀ẹ́ mi nífẹ̀ẹ́ mi irú kí ló sọ yìí náà at your age Eh? ní lẹ́bù tó wáyé uptown yẹn náà wà ló dóyún oyún akẹ́rọ àṣẹ tó tó yẹ tó wà dóyún. ẹ eh, ò mú wọn understand gbogbo nǹkan tẹ́yìn sọ like i don't understand ṣé ìgbà tẹ́yìn ṣe tẹ́lẹ̀ lu condom àbí tẹ́lẹ̀ lu protection you don't know what you were doing abi. that's not the point o that is not the point o mọ̀ pé mo lò ó without anything but the major thing ni pé kò yẹ kí ìwọ lóyún at this age and time gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ they can go back and forth this is not why i'm here what am i going to do to this that's why i'm here. èmi ò mọ i cannot say ogun wa sin it's a crossroad it's the the rope is so dangling and you're just standing on it kò yé mi kò yé mi o anyway anyway anyway nǹkan tẹ́mi rò ní sáà pé bóyá kí n gbé ẹ lọ sọ̀rọ̀ kúnlé ọ̀rẹ́ mi kó bẹ̀ yọ ọ́ kí n fún ẹ lówó see let's just do what we have to do like anything i just want to get this out anything tẹ́ let's just do it. mi ò fẹ́ nǹkan tó wà i want it out so i don't know anything please. Eh, ẹ we on the same page now it's just the process I'm amúkan because ni To sí wàhálà tó kúrò àdé tó ṣe o ti ní malaria pẹ̀lú ẹni tó ń gbọ́n mọ́ ẹ. so bọ́ọ̀ wà ní báyìí ṣóògùn ń ṣe é dáa. Mm, mi ò to ì rí nǹkan kan jàre nǹkan jẹ́ kí ló máa rán mi ìrìn àdó ṣé mi ò tí kò bá ẹ báyìí mi mo ti fi tèmi kó bá ẹ wo see please please stop it don't even start má jẹ́ kí inú bí mi please ah dé pẹ̀lú títí ẹ nìyẹn. tèmi tèmi I was wondering what that drug might be doing to your system right now. oògùn tí náà sọ pé ó lè ṣẹ̀wọ̀n ní oṣù márùn your two pregnancy is not even two months how come it's taking this long? wo ẹ̀rù bà mí o.

It's not your fault after all. It was my choice. But the not said your chance of having a child is very slim. The doctor is not good. God is merciful. Baby girl, look at me. Look at me, see. I love you so much. We are besties for life. I promise to always stand by you. I will always be beside you. I will never leave you. <laughs> Lọ́la, ṣọ́kọ ènìyàn ni. Wúrà, ọkọ ẹni. Oh my God. Má bínú ṣé wọ́n jẹ́ lady fati. kí ni ṣùtẹ́ mi dáhùn. nífẹ̀ẹ́ nífẹ̀ẹ́ nífẹ̀ẹ́ mi nífẹ̀ẹ́. ìgbà mi ò dáhùn. nífẹ̀ẹ́ mi. o ti o ti lórí ìdàgbà ẹ̀wọ̀n nílé tàbí ọ̀sán. wọ́n gbé wọ́n gbé wọ́n gbé wọ́n lọ́wọ́ dùn ó yọjá. nífẹ̀ẹ́ tí Hello. orí ló fi ń dá mi lóba yẹn orí orí ẹ̀yin nífẹ̀ẹ́ mi kò dáná látijọ́ mo ní mo sọ́ọ̀rì gan e, e, iṣẹ́ ìṣúná mi máa pè but you know it's not entirely so uh, tiẹ̀ náà ni mo ṣe ìdẹ́gbà wúrà náà torí tiẹ̀ náà ni o kì í ṣe pé bá a kò deliberately kò fẹ́ ṣe irúṣekúṣe bẹ́ẹ̀ bóde tí ń bẹ̀rẹ̀ mo ní kò jọ kó má bínú mi pẹ̀lú ẹ̀sìn láti bíjọ́ mẹ́ta gan sí báyà gbé bí flatmate ní àgọ́wàgọ́wà kò já ah, ìwé mi ò ogun third mainland bridge ń sìn tí màá kú sódò ọgbọ́n tó máa fún un bẹ́ẹ̀ tó dà mí lọ. dá mo ti gbọ́ mo ti dárí jẹ. má bá mi ṣeré jọ serious now. mo ti gbọ́ mo ti dárí jẹ sẹ́. ó ti tán lẹ̀. ẹ kí tó lè fẹ́ ṣe ṣé mo lè sùn sẹ́gbẹ̀ẹ́. má bínú má bínú sí mi kí o. ọ̀rọ̀ kan wà tí mo ti ń fi pamọ́ fún ẹ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí I think it's um, the right time to tell you. Jọ́kí tún ní báyìí. Mm, I think it's the right time to tell you. Ṣé o fẹ́ divorce mi ni? wà lóṣọ pé o dárí jì ẹ̀rù ń bà ẹ́ ni. i'm afraid o because i know i have seen. má jẹ́ kí ẹ̀rù bà ẹ́ mo ti dárí jì ẹ́. nígbà tí mo faint nílé àwọn wúrà lọ́jọ́ yẹn so ìgbà tó ń gbé mi lọ hospital tí mo wá lajú ni dókítà yẹn wá ń sọ fún mi pé mo ti ní oyún oṣù mẹ́ta. Mm. kò lè rewind díẹ̀ o lè rewind láti bí dókítà sọ fún ẹ pé. ṣé ò bọ́ mi ni. ẹ sọ. dókítà ni mo ti lóyún oṣù mẹ́ta i'm twelve weeks pregnant. i'm sorry. it's okay. thank you. thank you. it's okay. Oh, I'm so sorry. It's okay.